yourself unto me, O oh Farahàn mi. Mo lọ sí òpin. Jésù Olúwa wa. Àmín. Mi sinmi, ilé mi, mọ̀dọ́. bẹ́ẹ̀ ah! orí ènìyàn kan ní ẹ̀gbẹ́ rẹ tí o lè ké ní àkókò yìí. there is somebody beside you that you can talk to right now. bíbélì sọ wípé. the Bible says. ìkíní kan ṣe ìkejì oh, wípé. the first one spoke to the oh, second oh, person. oh bí. oh you know you dey there. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílé ìpàdé hallelujah pariwo hallelujah. shout hallelujah. o ò tí ì sí mbẹ́. oh you know you right now. holy. Say somebody. I say holy. Me Say holy. Check somebody and say holy. Because holy is our name. Lẹ́sẹ̀ lẹ́yìn bí ọba gbàgbọ́ ilé yìí yóò kún fún ògùn Ọlọ́run. that's facing you tonight. pariwo hallelujah kan ṣe wájú. àwọn ọ̀gbọ́n ilẹ̀kùn sì ń mì. oh some of the doors are big. ní ìbẹ̀rù ẹni tó ń tẹ́. because of the voice that was crying. oh original glorify. ilé náà kún fún kíni. èmi àti mímọ́. the house was filled with smoke. iná ẹ̀mí jó nínú ẹ̀mí jó ní pẹpẹ inú ẹ̀mí jó inú ẹ̀mí jó ní pẹpẹ ó jó fún ìgbàlà ó jó fún ìwòsàn àá. prayer before you sit down. Ọlọ́run má jẹ́ wọ́n lásán. Oh God, do not let me come in vain. No, ó ṣe ṣe kó o ti You might happen that you've been going to a lot of vigils. But tonight. oh my, yàtọ̀ You will be different in your life. bowon you àdúrà yìí sókè. Wàá sọ fún Ọlọ́run. You're gonna raise a prayer. You're gonna call out. Lord. Torí pé mo fọ́. Because I showed up tonight. Ewé jù yín láàárọ̀ yẹn. In your presence.

kọrin kí o kàn fi yin olúwa bó o bá lè jó yíra padà kí o jó fún ọlọ́run ẹ̀yin olúwa orílẹ̀-èdè gbogbo. olúwa nílẹ̀ àtẹ̀kùnrẹ́ o. ẹ̀yin olúwa orílẹ̀-èdè gbogbo. láṣọlá yìí jẹ́wọ́ ara rẹ̀ ọlọ́run ọ̀rọ̀ sọ ara rẹ̀ jáde ọ̀rẹ́ tó máa jáde lónìí jẹ́ kó sọ ayé wa di ayé tó ní ìtù ẹja ìrèké ẹtú ìlú ògógó jẹ ti Jésù Olúwa wa. pàtẹ́wọ́ rẹ fún Jésù. clap for Jesus pàtẹ́wọ̀ rẹ dáadáa kí o jókòó. clap for Jesus and sit down. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. we thank God. ọba tí ó dá wa tí ó mọ̀ wá. the God that formed us that knows us. ọba tí ó mọ̀ wá kí a tó mọ̀. the God that knows us before we knew him. ọlọ́run alààyè tí kì í ṣọlọ́run àwọn òkú. the living God the God of the living and not of the dead. wọ́n fẹ́ kí o mọ nǹkan kan lónìí àwọn ìtúnú something náà. ọlọ́run yìí kò déédéé dá èmi àti ìwọ sí. oh God didn't just create us on earth. ọlọ́run dá kí o lè mọ bí a ti ń fi ọpẹ́ àti ìyìn fún òun ni. God created us so we can know how to worship and praise Him. torí náà ìwọ tó wá lálẹ́ yìí. because you came tonight. mo fẹ́ kí kankan kó yí ọ dáadáa. I want you to understand something tonight. You didn't come to me, but you came to the presence of God. Ọlọ́run náà tó o sì wá bá dá o. And this God that you came to visit tonight, he sees your heart than I see it. I believe and I know that tonight, what you want, oh, you that came, you're not gonna go in vain. I don't know, maybe this revival. I say you're not going to go in vain. Don't be lazy pé lásàlẹ̀ yìí ò ní lọ ló fún un. ìsọjí èyí tí ó pè wá ó jẹ́ ìsọjí ọdún keje. this revival we all gathered here for the seventh anniversary seven revival. nínú ìjọ tí a yìí. in this church. wọ́n dẹ̀ mú àkórí kan èyí tó lágbára. and this topic that was brought. revival of new the thing. dimension. this new dimension. Yesterday we spoke. Before you talk of a new dimension, there would have been an old way of doing things. Yes. And the Bible says if the old covenant. Is not broken. mutu tuntun. We're not gonna bring a new covenant. Lonely Today. The world is not going to be different from yesterday's. But it's the right word. And God gave me some word that I spoke yesterday for the benefit of those who were not here yesterday. last night. And I'm going to touch on those words I'm not going to go back. Yesterday I said, do not go down. Do not go down. Because there was a man that left Jerusalem and went down. And by the time he went down, he went to Jericho. Jerusalem was a glorious city where Christ lives and is light, where there is no sorrows, when there's no trouble, this man left the city and he went down to the city of Jericho. Jericho is a cursed city and it's a city that no one can excel. So, who am I talking to tonight? Oh, have you gone down to that city? I do not know how You've gone down from Jerusalem. To Lord Jericho. That you went to Jericho. But tonight. But tonight. There is going to be a new dimension oh, for your life. Amen. Àwọn tó ti Jerusalem sọ̀kalẹ̀ lọ Jericho. Àwọn àmì kan máa ń ṣẹlẹ̀ nínú ayé wọn. Owó àkọ́kọ́ tó máa ń ṣẹlẹ̀ ni pé àpàdé ọlọ́ṣà. There's some signs that shows to them. Luke ten thirty ni mo ti sọ̀rọ̀. Àpàdé ọlọ́ṣà. lẹ́yìn tó bá pàdé ọlọ́ṣà wọ́n jà ní olè. when they come down they will meet thieves. lẹ́yìn tí wọ́n bá jà ní olè wọ́n tún sí ìwò. after that they will strip him. lẹ́yìn tí wọ́n bá tún sí ìwò wọ́n ṣàní ọbẹ̀. after that they will pierce. This person. After piercing, they will leave that person half dead. So what is going on to a lot of believers right now? I do not want to know where you been for tonight. Bí o bá lè dìde ṣí àmì mẹ́ta. Stand up and say three amen. Lórúkọ Jésù lẹ́nu wa yóò fẹ́ bẹ̀rẹ̀ sí. Dúró mi ò fẹ́ mọ aṣọ tí wọ́n gbà lára ẹ tó jẹ́ aṣọ yìí. Bàbá rí aṣọ yìí tí ayé ti gbà ní ọwọ́ ẹ. See the glorious cloth that they.

and uh, on your way to Jerusalem. That means that you've left the way of sins. Reconnecting yourself back to God. Then. And when you reconnect yourself back to God, then you now talk of glory. a step to glory. Yes, the theme of our go Going into glory. That's the word of tonight. Àkórí ọ̀rọ̀ mi láṣálẹ̀ says going into glory. The God that created heaven and earth. When he finished creating the earth. He looked on the earth. Ó rí pé ayé wà nínú òkùnkùn pérépéré. And he said that the earth was in darkness. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run sọ ni pé. The first thing the Lord said was. Kí ìmọ́lẹ̀ kí ó wà. Let there be light. Mi ò fẹ́ mọ ibi tó ṣókùnkùn nínú ayé ẹ. I don't want to know when is darkness in your life. Ṣùgbọ́n torí pé o wá lọ́sàn-án yìí. Lórúkọ Jésù ọdún tó máa ń sùn ayé rẹ̀. Àmì yìí yóò ti àtàkì ogun. This amen of us is so weak. If you want to fight, oh, you have to be prepared. We need to understand the meaning of revival vigil. The night is a transition time between day and night. Mm. And it's the time where devil perpetrates evil. Mm. A lot of significant changes in one's life happens in the midnight. Therefore, if you have the opportunity to be in God's presence at night, you must be serious because God answers by fire and double anointing at night. Amen. Bí àwọn àjẹbá máa ṣèpàdé wọn òru náà. When meeting is in the middle of night. Kádàrá ọmọ ọlọ́mọ tí wọ́n fẹ́ yí padà òru náà máa pàṣẹ. glory of people they want to turn and some people in the midnight they get together and they serious. And you come in the presence of God and you just looking. And then we praying you are not saying amen. Mo I speak with the authority tonight. If we see anyone in the power of darkness ruling in your life, in the name of Jesus, God for putting them. Listen. Ìṣísẹ̀ sí ògo. Oh, going into glory. Yes, the earth did not have glory in the beginning. Àfìgbà tí Ọlọ́run God spoke authority. He said, let there be light. And there was light. And when this light came into being. God saw that this light. was over gbàlà sí And he separated light from darkness. He called darkness night. Called light day. I'm talking about glory. The one who walks in darkness will fall. What is darkness? What is light? I'm talking about going into glory. Oh. The devil is the ruler of darkness. Jesus is the ruler of light. I want you to know tonight. bí o bá that if you have Jesus. that you are the son of light. Having Jesus in your life is the beginning of a new dimension. Bẹ́ẹ̀ni. Yeah. So if you're talking of new dimension and you have lost your own Jesus, then you're, you don't know why you're here. I'm not here to feed you with milk and honey. But mo láti sọ kókó ọ̀rọ̀ a lot of kí o bá lè padà sí ojú ọ̀nà. Jésù ni ìmọ́lẹ̀. Jesus is light. Báwo tí Jòhánù sọ lórí orí kìíní? This is what John said. Ó ní láti tètè kọ́ ṣe ni ọ̀rọ̀ ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. yes mi ò sí ní Maryland so mo ti gbàgbé pé Maryland kọ́ mu wá láti ti kọ́ ṣe ni ọ̀rọ̀ wà nípasẹ̀ ọ̀rọ̀ yìí la dá ohun gbogbo. from this word we created all beings. lẹ́yìn ọ̀rọ̀ a ò dá ohun kan nínú ohun tí a dá. there wasn't anything that was formed. nínú ọ̀rọ̀ yìí ni ìyè wà. word is life ènìyàn yìí ni ìmọ́lẹ̀ ara ayé. ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn. ìmọ́lẹ̀ yìí mọ́lẹ̀ nínú òkùnkùn. òkùnkùn náà kò sì borí rẹ̀. lórúkọ Jésù òkùnkùn ayé ò ní borí rẹ̀. yes. ọkùnrin kan wà tí a láti ọ̀dọ̀ Ọlọ́run wá. ìmọ́lẹ̀ yìí tó wá àwa rán ọkùnrin kan. Before this life was sent Ẹni ẹ̀ nífẹ̀ẹ́ mi, èyí tí a rán. ó wá kéde pé ìmọ́lẹ̀ ń bọ̀. òun náà sì ni arán fún ẹ̀rí kí ó lè ṣe ẹlẹ́rìí fún ìmọ́lẹ̀ he was sent to bear witness to the light. mo ń sọ fún ọ lálẹ́ new dimension that needs to take place in your life. Amen. Amen. And for a new dimension to take place, you must cling to Jesus. Yes. Because without Him, Nothing can change. Mm. Without him in your life, nothing can change. kí ló fà á tí àwọn ènìyàn fi ń jẹ Why are people suffering? kí ló fà á tí a fi ń Why are we fighting battles? ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ Jésù. A lot of people have lost Jesus. ọ̀pọ̀lọpọ̀ ó ti sáré kọjá Jésù ó ti fi sílẹ̀. A lot of people have walked past, ran past Jesus, left him behind. àwọn bẹ̀rẹ̀ sí ní sáré kà. And then we keep running out of skelter ògo glory méjì ló wà there are two glory ògo kan wà tí ènìyàn ní ayé there is a glory that we use on earth ògo kan sì wà tí ènìyàn ní láti a kúrò ní ayé that we have to use after we leave this world mo sọ pé àkórè rẹ ní ìṣísẹ̀ sí ògo the title of our topic today is going into glory. Anyone that's going to use glory on this earth, Oh, you have to have Jesus. If you do not have Jesus. There might be glory in you but you will not burst out. There might be glory in you and no one will see it. Gbogbo ẹ̀dá Everyone that God created, God created them with glory. But. Kí ló fi ṣe? The glory that is in you, what are you using it for? Àáké agbára. As The power is within you. What are you using it for? The glory that God gave you. talent. kan Your ta it's a talent. Have you not buried it? What are you using it for? ibi tí àwa yóò hàjù fún wa ẹ ká lọ wá ibi tó tóbi. Wọ́n bẹ wòlíì jọ tẹ̀lé wa lọ. And you pray God to walk with you in the journey of your life. Is God walking with you in the journey of your life? The Bible says, as they were cutting down trees, the axe they were using to cut that tree dropped into the water. What is this meaning? What is the meaning of this axe that dropped into the water? Oh, there's a glory within your hand. Ǹjẹ́ Has it not dropped in the water? And if it dropped, who is that person that breaking? If the prophet God did not go to them, with them that day, how they going to get that access? How would they have taken that access But because Yes, the man of God was with them and God was with them. That A wound was struck into the river and it drew out the axe. That that the God that can bring out our nothing is the same God that we have come to find tonight. If that is true, Bàbá rí àti agbára tó bá ní ọgbọ́n rẹ̀. Lórúkọ Jésù olùfà nígbèlè ọlọ́run. Àti agbára yìí, is a great blessing. There is a man of God that God gave time. Mo bí ọ bẹ̀rẹ̀ today ètò wà ní Ask from your neighbor. The talent that God gave you, where is it? How are you using it? you with glory. Where is that glory right now? everyone. See that young man over there is using the glory. Ààrẹ ni tẹ piano ní àná. Yes. Ṣùgbọ́n ìgbà tí ìránṣẹ́ yìí gbọ́wọ́ lé dùrù bíi Dáfídì, orin yẹn ní mélòdì, àbí òní? Ògo kan ló lò. Our brother over there is using one talent as well, one glory. Tiẹ̀ dà. Where is yours? Man bought a car in Ibadan, Nigeria. And he wrote it. ó kọ sí ara mọ́tò ẹ̀. Gbọ́ ogún Where is your glory? Kí ni talent ẹ kí What are you using your talent to do? You need to take a new dimension for your life. Oh, because God has put in you a talent for you to use for his glorification. And what are you doing with that talent? God gave a young man, a servant of God, gift of dreams. Right now he's just talking to the people of glory. And this servant dreamt a dream. He saw in this dream that the sun and the moon bowed down to him. And when he said this dream out, who? Oh, people were mad at him. Who are these? I am a jogun mi, but a jogun aboti o. Aye, aye, I am, aye, aye, aye, aye, aye, aye, aye, aye, aye, aye, aye, aye, aye, aye, aye, aye, aye, aye, aye, mi lọ́bẹ̀ mọ́ nígbà tí ẹ̀gbọ́n àti àwọn àbúrò Joseph tí wọ́n ta sọpọ̀ ẹrú torí ẹ̀gbọ́n àlá fún. ẹ̀gbọ́n ọmọ ìyá ọmọ bàbá ló bínú ẹ̀ ẹni tí wo mọ̀ ní tó kọ pàdé lábẹ́rẹ́ ìgbà olóṣèlú tó torí ẹ̀ ló fọ́nà mọ́. And they offended you and you said, I'm not worshiping. Let us think So our faith is not in vain. Some of us is gonna be fired. And it is If I work I'm is not full, preach bread and butter. I want to speak to you the truth so you can get back. And the Lord revealed to me the people's speak and the some that are just wearing the garment. Tó bá kọ Psalm fifty five ní ẹsẹ̀ kejìlá, Bíbélì ní kì í ṣe ọ̀tá ni ó sọ̀rọ̀ ẹ̀gùn sí mi, kì í ṣe ọ̀tá ni ó kàn mí. Ǹjẹ́ èmi ìbá pa mọ́ra? Kì í ṣani tó kórìíra mi ló ń gbéraga sí mi. Ó lè bá ọ̀tà mi amọ̀nà mi àjùmọ̀jùmọ̀déjù. àwa sì kẹgbẹ́ rìn wọ ilé Ọlọ́run lọ. àwọn yẹn gan ló máa bá ẹja sórí òrìrì rẹ. you worship with they gonna find. mo fẹ́ fún ilé ìdìdì kan ọmọ Ọlọ́run bí wọ́n bá ń bínú ẹ̀ ìwọ ò bínú. If they matter, you, you don't have to be mad. Ọjọ́ táwọn ológo bá ti bínú, ògo máa bọ́ lọ́wọ́ ẹ̀. You see, when that glorious child gets mad, that glory falls ohun tó fà á nìyí tí ọ̀pọ̀ onígbàgbọ́ fi tọ́. that a lot of believers. let me tell you ọlọ́run máa package ọ̀tá sí ojú ọ̀nà ẹ kí wọ́n lè sọ débi òkú. God will package those enemies in your way so they can walk with you into your glory. ọ̀tá tó orílẹ̀ ní wọ́n ṣe mistake o. those enemies you see today you bá ẹ package wọn. God package them. tó bá ti gbé ẹsẹ̀ báyìí ọ̀tá bí báyìí. once you take one left they will they will take one. if they don't go after you, you're not going to move. Well, you, you don't want any enemy. So I's glory gonna come into your hand. Anyone that is gonna go into glory, the enemies will fight you. Because the Bible says they will fight you, but they will not overcome you. They fought with Joseph. They fought him.